الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صل اللهم وبارك على هذا النبي المصطفى وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد عن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة هو البخاري ومسلم أرقفه الله سبحانه وتعالى وبدي ويكاتوري وجوتني أوندي mẹ́fà báyìí alhamdulillah òru kejì la wà yìí èwo ní bá ti rán wa létí lálẹ́ àná nínú iṣẹ́ eré èyí tí wọ́n fẹ́ ká ṣe nínú oṣù yìí èwo lè mí ń ṣe èwo ni mi tí ì ṣe èwo ni mò ń wo wípé àsìkò báyìí ni màá tó ṣe sí kódà àwọn ìlòmíì ń bẹ wọ́n ní àwọn iṣẹ́ dáadáa iṣẹ́ ọlọ́lá kan bẹ́ẹ̀ ìgbà tó bá láti bọ̀ ẹ̀ṣẹ̀ káàbù làwọn ó sí mẹ́wàá gbẹ̀yìn rọ̀mọ̀dọ́ làwọn ó sí ah ìbámà kó ṣe náà a màmà bóyá ẹ̀mí tí ò ní dọ̀la tí ń dóṣù mọ̀ ni kámákámákámá bọ́lọ̀n ti ní kí rí kárìn síyàn lẹ́mìí ìyá máa ṣe wọ́n fi ṣe rí dọ́là torí bẹ́ẹ̀ káwòye wa mgbe taa fi ń gbéra wa lọ́sàn Ramadan ìrí kojú lára ẹni tó jẹ́lẹ́tọ̀ rẹ̀ nú lé ìgbéjì rẹ̀ sá kúrò níbi ìgbọ́kúgbọ̀ ìkẹnu rẹ̀ ró kúrò níbi ìsọkúsọ ìmọ̀ kùránù gbogbo ìgbà máa tọ́ àfojútọ̀ àfọwọ́tọ̀ àfẹnutọ̀ àwọn wà sí níranra tó ń gbọ́ tafsirat tí àwọn afá ń ṣe tó ń jókòó àbí tó ń jókòó tó ń wò lórí méjìá gbogbo àwọn kan wọ̀nyí tó láníyàn rí nú òye sí dáadáa o fa inna Allaha yaqbalu min al-amali at gbogbo tí ẹ̀ ṣe torí kárí mi torí káyé ó gbọ́ mi torí ká lè fẹ́ràn mi tí ò bá ti ní tọ́lọ́ ọba nú faqadimna ila ma amilu min amal faja'alnahu haba'an mansura ọlọ́run sọ tó kò jọ̀tọ̀ ọlọ́run ṣiṣẹ́ wa ìjájú jọ̀tọ̀ iṣẹ́ wa ẹ má jẹ́ ká jẹ́ ó tako ìlànà oṣù ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ká tún gbọ́ àyọkà nínú hadith àná Muhammad alayhi salatu wassalam eléyìí ká pè ní asar richness ìmọ̀ wa ẹ̀sìn Islam ó ríṣì púpọ̀ ọ̀rọ̀ tọlọ́run ọ̀tọ̀ ọ̀rọ̀ tí ànábì sọ tó fi ṣàlàyé ọ̀rọ̀ tọlọ́run ọ̀tọ̀ mo hadith ọ̀rọ̀ táwọn sọ̀hábà náà sọ tó fi ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn direct student àwọn sọ̀hábà sọ náà ọ̀rọ̀ tí wọ́n náà fún òkú ogun rẹ̀ papọ̀ sójú kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní alukur'an ń bẹ lọ́tọ̀ alhadis ń bẹ lọ́tọ̀ bàbá ti gbọ́ pé sọ̀hábà kan bá ní báyìí ni mo gbọ́yé nọ́rọ̀ ànábì nọ́rọ̀ ọlọ́run àbówù ìwà kan tó yàtọ̀ sọ́rọ̀ ẹnu ní máa ń pè ní al-afar àbíká pè ní alhadis الموقوف الحديث موقوف يروي الحديث ابن عباس رضي الله عنهما أبافا إنه عن صحابة إن طلع مبقى للمما láyé àwọn sọ̀hábà tí bá jẹ́ àgbàfà sí wọn nínú màkà ká mọ̀ wípé lè ní kò sẹ́ni náà tí ó ní irú mọ̀yẹ tó má torókùn mímọ́ ẹ̀sìn òkun lílo mímọ́ ẹ̀sìn ọ̀dọ̀ àwọn sọ̀hábà ló kún sí o ọ̀dọ̀ àwọn wọlá pé gbogbo tó bá kó mọ́nú mẹ̀sìn lé ní táwọn sọ̀hábà ò bá àbọ̀ físíkì àbí biology àbí kẹ́ni ló sì rí chemistry àbí èyí tó ra sọ literature gbogbo tí ó bá wù ẹ̀mọ̀ lèmi àsọ yíò àmọ́ kí ni tọ́lọ̀ wí kí ni sáànà bí wí gbogbo tó bá sọ náà ẹ̀sìn tọ́wọ́ ti láwọn sọ ábọ̀wò sọ́rú rẹ̀ rí àkíyèsíra rẹ̀ àwọn àtàdé ìrìnà sọ̀rọ̀ ẹ̀rí kí èsára rẹ̀ kó mọ́ sí wípé ṣàtọ́nù ti ń gbé nǹkan ní ìwá lè tó fẹ́ fi dẹ̀sí rúmọ́ lọ́wọ́ náà Ibn Abbas radiyallahu anhuma ó ní jẹ́ sallallahu alaihi wasallam kana ajwal an-nas aljud là ń pè lọ́rẹ aljud generosity gbogbo tó lọ bá ti bọ̀ wọ́n báyìí kó máa gbìyànjú láti máa bọ̀ àwọn èèyàn kò láwọ́ kò má ya hun wọ́n bá la ẹlòmíì lọ́wọ́ tọ́jọ́bẹ̀ lọ́wọ́ rẹ̀ báyìí àbí bléèdì kàkà tẹ́jọ́ ó fi sun omi ní òsùn omi ni gbogbo ògbà irunmú lówó kò sí gbogbo ògbà ní gbogbo ògbà ó àwọn kan ṣe jù ọ ọlọ́run sì wọn lówó náà èyí tó bùn wọn fi màwọn èèyàn àlejò nìyẹn nínú àbá ti wá ní Rasulullah sallallahu alaihi nínú

kò tí ìríkà tọ́lọ̀ ń dá àyàn kan ní àdámà bọ́lọ̀ ń ṣe dá kó tó kan bọ́lọ̀ tó wá dá lọ́lá nínú ẹ̀sìn anábì onírò kò nírò náà ni bẹ̀rẹ̀ sí yìnyín wà innaka la'ala khuluqin 'azim laqad iswatun hasana gba àwọn òròyìn tó dáa bẹ́ẹ̀ anábìlọ náà ọba níyì kádìmarí rẹ̀ anábì ń púpọ̀ nínú àbá ti wá ní wọ̀tẹ́ẹ̀nà ẹ̀kíwọ́dún mẹ́yẹ kúnnù fi Ramadan yóò bá jẹ́ ní ọlọ́rẹ̀ ọlọ́rẹ̀ ni ntọrẹ tó bá tún wá dín ní rọmọdọ́ọ̀nù ìtọrọ rẹ̀ ó tún wá lékún ó tún wá bù háyà. ṣéyìnà yẹ lukọ́hu Jibril nígbà tí àáfàá rẹ̀ Jibril bá wá bá Jibril ló ń sọ̀kalẹ̀ láti sámà yóò wọn bó ń ṣe ọlọ́nà rọmọdọ́ọ̀nù ìtọrẹ ànábì mọ́ wá lékún. وكان يلقاه في كل ليلة من رمضان الله أكبر àwọn tọ́rọ sójú wọn lélẹ̀ ìbùnà àbáàdì ọlọ́run ní káwọn eléyìí wọ́n kó fà náàbì ọ̀rọ̀ sójú wọn wọ́n nímọ̀ yẹn wọ́n lómọ̀ yẹn ànábì gan ó dúpẹ́ fọ́lọ́run tó fi irú wọn ti kò tọrọ owó fún.

wà alimu ta'wil ìtumọ̀ Qur'an tí ó ti rẹ́gí pẹ̀lú òrùngbà ọlọ́run tí ó sì ní takota náàbì bá yọ̀ǹda rẹ̀ fún ni ò fi sé èèyàn kan tó ní ìwọ̀nba tí túmọ̀ tafsir náà sàhábà tó tó bí Abbas àdúrà náàbì ló máa ó sàgbákò àdúrà náàbì ìdè <laughs> lọ́rin nìyẹn o <laughs> ó ṣe kò ń gé àdúrà náàbì Allahu Akbar. Ibn Abbas bá ń túmọ̀ Quran àwọn sọ̀hábà àwọn Abubakar Umar gba yi àbàtà wọn máa wúra yìí. Kò sẹ́tí lè sọ wípé gbóòlù ṣe ń tu yìí. Wọ́n mọ̀ wípé bó ṣe ń ó ní sọ eléyìí o ó ní gbogbo alálẹ́ lóṣù Ramadan jìbìrìlù ó kan tẹ̀ lọ́dọ̀ ànábì lókè ìtẹ̀láyé fàyùdàrí tó hol Qur'an ànábì mọ̀ sọ Qur'an fún yóò mọ̀ tọ́ yóò mọ̀ tọ́ onímọ̀ tẹ́kí sí tó tó bá níbi tó bá ti ṣe mistake ó lè ṣe kí ni kò lè correct ẹ̀ Qur'an yanjú ìgbà tí èèyàn bá ti kéwúké tó sì wé ká lóò pé àyà kan ò kùránù wọn ti bọ̀ ìgbà tí bá ti kéwúké àwọn yóò gbọ́n tí mo wù dáadáa ṣé yóò bá mú sọ àbẹ́ẹ̀bọ́ yóò bá ní àbí bá ọ̀rọ̀ kọlọ̀ ọ̀fẹ́ bá ti kan

mo ń jìnà sọ́lọ́ ní lọ súnmésù gbogbo ẹni bá ti ń tú kùrán ní àbájọ ṣe jù kí ń lọ lọ́rùn certification ò sí oúnjẹ ń tù ibùn àbájọ anábì certify títí ẹ̀ wà ẹ̀lẹ́mù hó àtàwé interpretation Quran ká túmọ̀ rẹ̀ kó ọba gbàdúrò tó sọ̀ kalẹ̀ kó ṣe dèédé bá láti ṣe sọ ọ́ fáwọn mùsùlùmí àwọn sọ̀hábà ẹ bà ó bẹ̀rù náà gà ẹ wá wò tó ti pé mẹ́sìn kásùmọ́ ọlọ́run ọba àdúrà tí ànábì ṣe lúnà bá sì nìyẹn tí ó ń tàdúrà fúnráyé fún kó tó padà wàá fi ayé lẹ̀ tó padà wàá jẹ́ kan náà àwọn lọ́rọ̀ àmọ́ bí sọ fáyàn wípé tó bá ti pàṣẹ fẹ́ẹ́lẹ̀ fọ́lọ́run gbogbo táwọn èèyàn ranjú mọ́ káàkiri wọn àwọn àwọn àdúgbò fúlọ́lọ́run sí yẹn ọlọ́run da ilẹ̀ lọ́dọ̀ wọn náà ìgbówó náà ni làdé yínú kí àfọwálówó ọ̀bí ọ̀bí abẹ́jẹ kánsílọ̀ ajẹ chairman abẹ́jẹ rẹ́pù wọ́n ma pẹ̀lú báyìí mítìnì ní mítì ọ̀pọ̀ mítìnì mítì ọ̀pọ̀ mítìnì bádá ìlàgò mẹ́wàá bàbú méjìlá ó ma àtàílà àlásàrì àti mọ́gáríbì àti dìtáì gbogbo <laughs> wo lọ́lọ́rá nìyàn ọlọ́run náà mọ̀ pé ṣẹ̀rà bẹ́ẹ̀sì tí tẹ̀lẹ́ wá ń dé ọlọ́run ẹjà ọrùn pọ̀ torí ayé gílà jẹ́ ní òṣèlú ebi kí ó kèrè lè pọ́ ní kẹ́kẹ́ lè dun aṣọ ládáadáa àbí bísínẹ́sì yóò máa sọ̀rọ̀ ọjọ́ mẹ́ta papọ̀ a ní from a trip to trip from a trip to trip trip mo ṣe kó Germany mo lọ China from China mo lọ Australia Australia mo wá Jamaica Jamaica tó <laughs> ti lẹ́ẹ̀dí wá dùn bí kẹ́rọ̀tọ̀ ah, ìbá ti ẹ̀já dẹ́ kún kọ́ ẹ kàn wá padà síwájú ọlọ́run ẹ̀ṣẹ̀rú owó ẹ̀jẹ̀rú ọlọ́run abọ́gánú ọ́fíìsì ó ní ẹ̀wọ̀gbọ̀ fáìlì yìí dànù tríjì Allahu Akbar Allahu Akbar tó fìdí ah, tó lọ́wọ́láwọ́ ẹgbẹ́ sáré àtẹ́ndì fáìlì afá bẹ́ni ma àtẹ́ndì ma àtẹ́ndì ní àtẹ́ndì náà ni ó àtẹ́ndàtì náà ni ó àtẹ́ndàtì náà ni ó Allahu Akbar Allahu Akbar ah fọ́tàjì afá ó yá kúkú dìde yóò tún ọmọ ọmọ gbogbo ayé ń lọ lé lágọ márùn-ún olùgbójókòó sọ́fíìsì ìṣẹ́ ìnáà ni títí ìṣẹ́ ìnáà ni ẹ̀dàkùn máa bá tẹ̀ wá lówó yẹn náà ìgbò là ń kó lọ ó jẹ́ jùpá jù tẹ́lẹ̀ fọ́lọ́run kọ́lọ̀ dá bẹ́yẹn ti fáyé tó káyé tó yàn lọ́wọ́ bá ti fáyé tó òun tó yàn lọ́wọ́ bá ayé sọ́dọ̀ rẹ̀ bó fún ọlọ́run ó darí ẹ̀ sọ́dọ̀ rẹ̀ yóò fún ọlọ́run ó darí ẹ̀ sọ́dọ̀ rẹ̀ èyí tó ní gbogbo onú Ramadan ó ń ṣe náà alayhi salatu wassalam yóò mọ̀ sọ Qur'an fún Jibril alayhi salatu wassalam ó ní fala Rasulullahi sallallahu alayhi wa sallam ajwadu bil khayri min ar-rihil mursala ó ní ó ṣe ọlọ́run tọrẹ ìtọrẹ rẹ̀ ó ju afẹ́fẹ́ tí ń fẹ́ káàkiri lọ sẹ́mọ̀ wípé táyọ̀ bá ń fẹ́ kò ẹni tó gbọ́ lọ́n gbọ́ afẹ́fẹ́ fẹ́ sọ́dọ̀ rẹ̀ ẹni gbọ́ gbẹ́ yóò fẹ́ sọ́dọ̀ rẹ̀ afẹ́fẹ́ yìí tẹ́ta tẹ ilé ọ̀tá mi nífẹ̀ẹ́ débẹ̀ ilé ọ̀tá bí ìfẹ́ afẹ́fẹ́ ní fẹ́ káàkiri tí ò yẹn bẹ́ẹ̀ náà ni ànábì ànábì ò fún gbogbo ẹ̀ tó bá ti kí èwò ní gbogbo ẹni yóò ní mú orí o yóò pàtàkì bí súwọ́ o ẹmọ́jà ànà lọ́wọ́ àpẹ́ ti wá ní ẹlẹ́nì gbogbo ẹ̀ta bá ti ràn lọ́wọ́ ẹ̀ta rẹ̀ tí kó náà ṣe kí yóò sì rí bẹ́ẹ̀ fánà bí torí pọ́ lọ́wọ́ bá tì náà láti púpọ̀ ó ní yá ayé wà lọ́mọ dẹ́sẹ̀ kún fa áńgẹ́ wọ̀rọ̀ bàkà fàkábír wàfíyà bàkà fàkọ́hìr wàrújìzà wàrújìzà fáhìjọ́rù kí ló parí rẹ̀ wala tamnun tastakfir wala tamnun tastakfir nígbà tí ń ṣàlàyé àwọn ìwà tó dá ìwà tó dá ìwà tó dá tó fẹ́ fi tírínà aláàjì ó wá bá débi wípé wala tamnun tastakfir mọ́ máa tọrẹ torí kó máa retí àtàgbà tó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn wàlá tamnun mọ́ wọn bá wọn ilé ìka torí kẹ́ lè wọ́n padà wọ́n jẹ́ ń ṣe dáadáa fún máríjì ọmọ rẹ̀ tó fẹ́ ṣe níbo ní màlúù ìyá mi náà ti fẹ́ ìyá mi náà ti dàgbà tó fẹ́ kú báyìí sọjà ìyá mi náà bá ti kú ó lè fún màlúù méjì ìgbà tí ẹni bá wá kú ó lè mọ̀lówó lọ́wọ́ ńgbà náà díẹ̀ nígbà wọn fún màlúù kan gbogbo èsì náà lẹ́lẹ́ ọkọ wọ́n sì ń wo pé bàbá rẹ̀ ti fẹ́ kú kò sáà nípa ọgbọ́n mọ lórí àbí bàbá bá wá kú tẹ́ bọ́rọ̀ bá ti rí ìyẹn wọn ò ní kan fún yàn àbíkẹ́ mọ́ rí gbà fẹ́ àdápadà làwọn wá eléyìí ti gbé yàn tọrẹ gbogbo bá ń rẹ̀ kí èrè ti lọ́dọ̀ àwọn èèyàn òun ló tẹ̀lé irú ẹ̀yẹn ló sì jọ ṣe bórí mi jọ́ mà ṣe ṣe ìjọ tàgbọ́yẹ̀sì yẹn bá ti dé lẹ́bù yẹn tó bẹ̀rẹ̀ ọlọ́run ọba débẹ̀

ó náà tọ̀tọ̀tọ̀ ẹnu tí kúrò bí a máa tó gbọ́ dáná bá ti rọ ó tún gbé sí mp ó tún máa ṣe kíní ó tún máa máa wà ní torí bẹ́ẹ̀ sú ọ èmi ò sún lọ sún gbọ́ bọ́lọ̀ yín bá ti kò tí ò máa kọ́ bẹ́ẹ̀ ni wọ́n bá lo òkè bí wọ́n bá lo òkè àwọn ẹwọ́n kò sí wọ́n ló kọ́ ní ilé yóò lóun kọ́ lóun kọ́ wọ́n ti wá pàfẹ́ jì báyìí ẹni ó ké fàtíà ní bá tẹ̀ ẹ́ rí ike tó bá ti débi àyà ìdì náà ẹgbọ́n tì í bì náà ibẹ̀ lẹ́tù mọ̀ pé á ah, nǹkan ṣe lára ẹni tì í bì náà sì láńtà bí àmọ́ lè kọ́ olórin nígbà pé wọ́n jọ jókòó sínú stúdíò mùsùlùmí àmọ́ mọ́ra wá olórin tó ní orin tó mọ́gbọ́n wọlé lòun kọ́ lù èyí ó tún bá gbogbo rẹ̀ jẹ́ tí wọ́n lùlù sí ibẹ̀ yìí lù gẹ́gẹ́ kẹ́ ìlú ó tún lórí ẹ̀sìn ah, ah, ah, ó bà kan jẹ́ ní ẹ̀ ó bà kan jẹ́ ó máa fi kùránù wé orin kódà lóhun tìbílẹ̀ tí èso òun lárúbáwá ayínú àwọn tí wọ́n yìí rí kùránù ké pẹ̀lú ohun ìbílẹ̀ tó sì ní àkàmù mo jẹ́ àdàbí ni mo jẹ́ amẹ́ríkà sí ni nígbà bá gbọ́ tilẹ̀ lábá tó bá sọ àpàpà nínú àwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ recitals tí wọ́n lo méjèèjì yẹn ohun ayé ọjọ́ òde ní ilẹ̀ yorùbá pẹ̀lú àkàmù tajwid bẹ́ẹ̀ ni wọ́n kéré wọ́n kéré mo tí wọ́n lò ó fún wọn tún gbọ́ ó sì máa wo translation ó sì máa wo túmọ̀ rẹ̀ wo english rẹ̀